gbogbo nǹkan láyé ẹ má jẹ́ ká aláṣìṣe aláṣìṣe tàbá ríbi tí ò da ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí ní correct ẹ̀ lárú àtòrí tiwa náà tẹ jẹ́ journalist ṣe fẹ́ sọ mi pé tíyàn bá dédé dá sí ilẹ̀ rúplin ṣe ìdí gbà ni bẹ́ẹ̀ mi ò tiẹ̀ lè pa èwo làbọ̀rọ̀ sọ ń pa ẹ̀ bíbélì sọ pé ògo ìkẹyìn àpọ̀jù ti ṣíwájú lọ àwọn tó hàn mọ́ ọlọ́run wọ́n ń lò àwọn tó hàn nọ́lọ́run rárá wọ́n ń lò ẹni sọ̀rọ̀ mọ́tò tí ò bá sí mọ́tò báwo lẹ́yìn ṣe fẹ́ débi ìgbáyé jésù kò sí mọ́tò ìgbáyé jésù kò sí jet ìgbáyé jésù kò sí gbogbo tẹ dárúkọ yìí ìgbáyé jésù kò sí fóònù tẹ gbé dání kò sí instagram kò sí facebook ìyẹn ni pé jésù kú ó ṣiṣẹ́ káwa bá má ṣiṣẹ́ ṣùgbọ́n gbogbo ẹ̀ ní ká má lépa ẹ̀ ní àlépa ní gbogbo ohun tá a bá ṣe ká máa rántí ọ̀la èmi ò kí ń báyọ̀ sọ pé ẹni yóò dáa ẹnì yìí dá ìwọ ni kò béèrè àyànmọ́ tó wá lò láyé tó bá lè ṣeé ṣe kí ló dé táàkì máa ń béèrè ìyá téèyàn jẹ kó tó dókè tó jẹ pé ńgbà tó bá dókè la máa máa wádìí bó ṣe dókè well ẹni tó gbaṣẹ́ ìránṣẹ́ wà ẹni tó dẹ̀ fẹ́ fi iṣẹ́ ìránṣẹ́ jẹun wà ṣùgbọ́n Ọlọ́run ló mú oníkálukú lèmi ò ṣe lè dájọ́ ẹnikẹ́ni èmi àwọn oore tọ́nà ti ṣe fún mi láì mọyì ọ̀nà irú skul kan wà bẹ́ẹ̀ èmi ò tí ì ní skul kankan tọ́lọ́ bá ní máa ní náà a máa ní fún chọ́ọ̀chì ni àwa máa jẹ́ káwọn ọmọ chọ́ọ̀chì lọ bẹ̀ tó bá lè ṣeé ṣe kó má sanwó táyé bá wà táwọn èèyàn bá ti lè sponsor ẹ̀ bọ̀ tí ò bá sí ìwọ̀nba wọ́n á sì rányàn tó mo rí tí mi ò rówó lọ léèwé mi ò rówó ṣe WAEC mi ò rówó lọ sí yunifásitì so mi ò fẹ́ jọ́ọ̀jì ẹnikẹ́ni gbogbo wa táwọn wò mí kò sẹ́ni tó mọ bí tádúrà ti máa gbà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wò mí kò mọ ibi tó sin bàbá ẹ̀ kẹrin sí ìdí ẹ̀ ni pé bàbá ẹ̀ kẹrin ò nípa bàbá bàbá ẹ̀ ò nípa tí bàbá tó bí bá nípa a mọ ibi tó sin bàbá ẹ̀ sí bàbá tó bí bàbá mi mi mọ ibi tó sin wọ́n sí bàbá bàbá mi wọ̀n mi mọ ibi tí wọ́n sin wọ́n sí mo gbọ́ pé ìmáàmù ni wọ́n ṣùgbọ́n bàbá mi tó tọ́ mi tí arí ànúgbà ilé tí wọ́n mọ̀ nílé ló ṣì gbà yẹn olúwa lómi láti tún kọ́ ibi tí mo sin bàbá mi sí si mo lè ṣe mábù síbẹ̀ mo lè lọ wo bẹ̀ kò ṣe gbogbo èèyàn lólórí ọ̀fẹ́ yẹn ṣùgbọ́n ilé tó ti pè nílé olóṣì nígbà kan rí ni mi ò tí ì ní owó tí mo ń gbé mo ní ọ̀la so ni mi ò ṣe dájọ́ ẹnikẹ́ni táwọn èèyàn bá béèrè question lọ́wọ́ mi máa ń béèrè iṣẹ́ yìí náà fẹ́ ṣe oríire wá nìyẹn ṣe láìkẹ́ ní mọ́tò ńlá wá nìyẹn ṣé tó bá fún yín private jet ní ìkọ̀ wá nìyẹn so ẹ má jẹ́ adájọ́ ẹlẹ́jọ́ ẹ jẹ́ ká wo táwa lè ṣe nípa tiwa.